في بيان وشرح كتاب شيخنا العلامة السيوطي كمال ابن كمال الدين في علم مصطلح الحديث ولقد افتتحنا هذه الألفية بقول بقول الناظم لله حمدي وإليه أستند لله الحمد وإليه أستند وما ينوب فعليه أعتمد وما فعليه أعتمد ثم على نبيه محمد ثم على نبيه محمد صلاة صلاة وسلام سرمدي خير صلاة وسلام سرمدي خير صلاة وسلام سرمدي خير صلاة وسلام سرمدي وهذه ألفية تحكي الدرر وهذه ألفية تحكي الدرر منظومة ضمنتها علم منظومة ضمنتها علم الأثر منظومة ضمنتها علم الأثر منظومة ضمنتها علم الأثر ألفية لعراقي فارقة ألفية لعراقي بالجمع والإناث الإيجاز والتساق في الجمع والإيجاز والتساق في الجمع والإيجاز والتساق في الجمع والإيجاز والتساق والله يجري سابق الإحسان والله يجري سابق الإحسان لي وله ولذوي الإيمان لي وله ولذوي الإيمان لي وله ولذوي الإيمان لي وله ولذوي الإيمان علم الحديث ذو قوانين تحد علم الحديث ذو قوانين تحد يدرى بها أحوال متن وسند يدرى بها أحوال متن وسند يدرى بها أحوال متن وسند يدرى بها أحوال متن وسند وذلك الموضوع وذلك الموضوع فذلك الموضوع والمقصود فذلك الموضوع والمقصود أن يعرف المقبول والمردود أن يعرف المقبول والمردود أن يعرف المقبول والمردود أن يعرف المقبول والمردود والمتن ما انتهى إليه السند والمتن ما انتهى إليه السند الإخبار عن طريقه والسند الإخبار عن طريقه متن mọ̀tìnínkà lísnáàdì ládàá fáríkì mọ̀tìnínkà lísnáàdì ládàá fáríkì. mọ̀tìnínkà lísnáàdì ládàá fáríkì mọ̀tìnínkà lísnáàdì ládàá fáríkì. والمتن ما انتهى إليه السند والمتن ما انتهى إليه السند من الكلام من الكلام والحديث قيدوا من الكلام والحديث حددوا من الكلام والحديث قيدوا من الكلام والحديث حددوا بما أضيف للنبي قولا أو بما أضيف فإن قولا أو فعلا وتقريرا ونحوها حكوا وتقريرا ونحوها رووا وتقريرا ونحوها حكوا وتقريرا ونحوها وقيل لا يختص بالمرفوع وقيل لا يختص بالمرفوع وقيل لا يختص بالمرفوع وقيل لا يختص بالمرفوع وجاء للموقوف ولمقطوع بل جاء للموقوف ولمقطوع بل جاء للموقوف ولمقطوع بل جاء للموقوف ولمقطوع الخاص بالمرفوع وجاء للموقوف ولمقطوع بل جاء للموقوف ولمقطوع وقيل لا يختص بالمرفوع بل جاء للموقوف والمقطوع بل جاء للموقوف والمقطوع هذا مرادف فهو على هذا مرادف الخبر فهذا على مرادي في الخبر فهو على هذا مرادف الخبر فهو هذا مرادف الخبر فهو على هذا مرادف الخبر فهو على هذا مرادف الخبر وشهروا شمول هذين الأثر وشهروا ردف الخبر وشهروا ردف الحديث والأثر وشهروا سبل الأثر وشهروا ردف sẹ́rí tí irú àyàwó ti ń kéré jù nínú ká máa gbọ̀gbà tó rẹ̀ síbì kan nínú ká máa ṣe lókè ẹ̀sùn nínú kí wọ́n máa orí èyí tí yẹn rí pé ó wà agumanu fún òun lilibakọ́ فهو على هذا مرادف الخبر فهو على هذا مرادف الخبر وشهر شمول هذين الأثر وشهر ردف الحديث والأثر وشهر شمول هذين الأثر وشهر ردف الحديث والأثر والأكثرون قسموا والأكثرون السنن والأكثرون والأكثرون هذه السنن والأكثرون قسموا هذه السنن صحيح وضعيف وحسن إلى صحيح وضعيف وحسن إلى صحيح وضعيف وحسن إلى صحيح وضعيف وحسن صحيح وضعيف وحسن إلى صحيح وضعيف وحسن حد الصحيح مسند بوصله حد الصحيح مسند بوصله حد الصحيح مسند بوصله حد الصحيح مسند بوصله بنقول عدل ضابط عن مثله بنقل عدل ضابط عن مثله بنقل عدل ضابط عن مثله عدل ضابط عن مثله ولم يكن شذ ما لم يكن شذ أو ما لم يكن هذه ما لم يكن ما لم يكن ولم يكن ولم يكن شذا في المدينة مهمة ولم يكن شذا ولا يكن معللا ولم يكن شذا ولا معللا ولم يكن شذا ولا معللا ولم يكن شذا ولا معللا ولم يكن شذا ولا معللا ولم يكن شذا ولا معللا شد ولا معللا ألم يكن شد ولا معللا بالصحة والضعف على والحكم بالصحة والضعف على والحكم بالصحة والضعف على والحكم بالصحة والضعف على والحكم بالصحة والضعف على والحكم بالصحة والضعف على وقف بالمظلوم بدال الموقوف والمقصود عشرة إن مبادئ كل علم عشرة الحد والموضوع ثم الثمرة الحد والموضوع ثم الثمرة الحد والموضوع ثم الثمرة الحد والموضوع ثم الثمرة ونسبة وفضل والوابع والنسبة وفله والوابع والاسم الاستمداد حكم الشارع والاسم الاستمداد حكم الشارع والاسم الاستمداد حكم الشارع والاسم الاستمداد حكم الشارع والبعض بالبعد اكتفى ومسائل والبعد بالبعد اكتفى ومسائل والبعد بالبعد اكتفى ومسائل والبعد بالبعد اكتفى ومن درى الجميع حز الشرف ومن درى الجميع حز الشرف ومن درى الجميع حز الشرف ومن درى الجميع حز الشرف algo الريسيكلاج مقدمة لهذه الألفية من يذكر لنا اسمين فقط من مؤلفات العلامة السيوطي وبسبب تأليفهما ألف كتابا جمع فيه أسماء شيوخه وسمى هذا الكتاب الجاء حاكم الليل في السيف بارك الله فيك وجمع كتابا ألف كتابا أيضا حينما اعتزل عن الإبداع والتدريس وسماه القول النفيس على الاعتزال في الإبداع والتدريس بارك الله فيك كم عمر السيوطي رحمه الله تعالى حين اعتزل الناس وكم قضى بعد اعتزاله حتى فارق الحياة أربعين وخفي وعمره طبعا يوم بارك الله فيك بارك الله فيك طيب مع معنى القوانين القوانين معنى القوانين القوانين هكذا هو الأسلوب جمع وهي القواعد القواعد مسألة هل يجوز التفريق بين الصلاة والتسليم للنبي صلى الله عليه وسلم وما أقوال العلم في هذه المسألة وما حجة كل فريق منهما برجع للعلم يقولون أن لا يجوز التفريق بين بينهما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 في صلاة الإبراهيمية اللهم صل على سيدنا محمد الذين قالوا بالجواز بالجواز احتجوا بالصلاة الإبراهيمية والذين والذين والذين قالوا لا يجوز احتجوا بقول الله سبحانه بارك الله فيك وما أرجى الأقوال بدليل أصولي بالنسبة إلى الدليل الأصولي أن القرار أرجع نعم أرجع أرجع أرجع أرجع الأقوال أن الكراهة حكم شرعي لا نثبتها إلا بدليل شرعي وعدم الكراهة حكم شرعي لا نثبته إلا بدليل شرعي وقالوا أيضا بأن عدم الحجة حجة وعلى هذا أو بناء على هذا فالقول الراجح جواز التجاوز بناء على هذا فالقول الراجح جواز اليوم نقول وقيل لا يختص بالمرفوع من الذي لا يختص بالمرفوع الأثر الأثر أو حديث أو المتن أو المتن سبق أن قلنا ما تخطئ في تعبير الناغي في قوله والمتن ما انتهى إليه السند من الكلام انتهى كلامه والحديث قيد يقدم مفعول به في الفلفاين والتقدير أهل العلم قيدوا الحديث بما أضيف للنبي قولا أو فعلا أو تكريرا أو هكذا حكوا هكذا رووا هذا هو التقدير وقيل أي بعض عن العلم قالوا الأثر والحديث لا يختص بالمرفوع فقط كل ما صدر عن صاحب النبوة من قول أو فعل أو تقرير عند بعض عن العلم لا يختص بالحديث والأثر إن شئت سمي ما سمعته من صحابي من الصحابة بالأثر وإن شئت سمي ما سمعته من أحد من التابعين بالأثر فقالوا بل جاء للموقوف والمقطوع وقد تقرر عند بعضهم أن ما سمي بالموقوف ما قاله الصحابي والمقطوع ما قاله التابعي نعم لكن لكن إن وافقنا على هذا القول بأن الحديث بأن الأثر لا يختص رفعه إلى النبي فقط بل يعم ما أسند أو أضيف إلى صحابي أو تابعي فعلى هذا فهو أي الحديث على هذا مرادف للخبر والأثر الأثر والخبر مترادفان إذا لأن بعضهم جعلوا الخبر للرسول فقط نعم والآن الخبر يكون مرادف ماذا الأثر بأي شيء ما معنى مرادف المرادف أسماء جاءت لشيء واحد أسماء متفرقة لكنها جاءت بشيء واحد أو أسماء مشتقة لتراكب أشياء مشتقة لتراكب أشياء أو أسماء كانت لشيء واحد أسماء كثيرة لكن مع كثرتها تدل على شيء مع كثرتها كلها في شيء واحد فقط إذا فهو على هذا مرادف الخبر الخبر وشهروا أي عد بعض عن العلم وكشف القطاع حتى اشتعل استمته فصار شيئا مشهورا ومعروفا لدي الناس شمول ماذا؟ هذين الأثر هذين الأثر أي الخبر والأثر استعملوهما للحديث معا سواء أضيف إلى النبي سواء أضيف إلى الصحابي سواء أضيف إلى التابعين وبعضهم ما رأوا ذلك قيدوا ما أضيف إلى الرسول صلى الله عليه وسلم من الأحاديث بماذا؟ بالخبر أو لا بالحديث وما أضيف إلى من؟ إلى غيره إلى غيره بالخبر أو الأثر خبر أو الأثر وقال بعضهم لا الخبر والأثر يختص بصحابيه فقط أما التابعين يقولوا قول وبعضهم قالوا لا بل نضيف التابعي إلى هذا كذلك لكن أرجو شيء عدم التفريق عدم التفريق سواء لكن الأرجو عند الاصطلاح أهل هذا الفن الترجيح الترجيح واضح نعم الآتي kọ́ bàbá dàrú lọ́pàá ní ìtàǹbàbọ̀ ní ìṣẹ̀lẹ̀ wípé a ti ń bọ́rọ̀ bọ̀ هذا الفيديو أفهم حديث أفهم أنت زرعة ثانية الآن هناك فرق يسير بين السند والإسناد من الذي يأتي ويفرق بينهما تفريق دقيق علميا ويدرس الموضوع درسا علميا نعم السند هو المعتمد إذا إذا نقل الحديث للنبي صلى الله عليه وسلم أو هو المعتمد إذا نقل أسماء رجال الإسناد إلى المتن والإسناد هو عزم الحديث طريق طريق العزم إلى النبي صلى الله عليه وسلم أو إلى المتن هو نفس ما ختمت به كلامك قبل أن تنتهي السند هو المعتمد السند هو المعتمد من مراد بالمعتمد؟ الرجال الرجال الحديث بارك الله فيك وزارك الله فيك وان شئت كنت على المسند لكن اذا كنت اذا قلت على المسند تبين الامر لكن السند قلت لكم اشتقت هذه الكلمه من سفل الجبل اعلى شيء لماذا؟ لان الراوي يضيف كلامه ويجعل هذا الكلام على سطح الجبل لكن كيف أمكن من هنا أن يعلق ما عنده على أعلى هذه السفورة بالسلسلة àwọn ọ̀nà tọwọ́ gbogbo ọ̀nà a jẹ́ pé ẹni tó mú gbọ́ sanadu là á máa pè wọ́n tàbí ká sọ̀rọ̀ lápẹ́ ń tàbí pẹ̀lú sanadu ní alimu ìtàmà ẹni agbára lé tá débi àlọ́ wọ̀rọ̀rùn هو الطريق الطريق الموصل الى السند هو بس مو في عديد كان من عربي طريقة الراوي لأعداء ما سمعه حتى يرفع كلامه إلى قائله كل أسلوب صدر من الراوي حتى وصل كلامه إلى من أخذ هذا الخبر من عنده فهو الإسناد مبو موري أصفمي àjọ kẹ́kọ̀ọ́kọ́ gbogbo ní ìrùsùn torí ó lò títà bí sílí sílá yẹn ó ní ìsinádù nítorí pé tẹ̀kùlù arab liman yashukku fi kalamihi asnid idan ìsinádù min bayan asnid akhi asnid mo sọ fún wa ó ti di lábáwá pé lábá jìnlẹ̀ ni nínú jẹ́ pé àwọn àfáàládé ìwọ̀n ìsábà kó sínú mistake nípa kí wọ́n wá lọ rí ya kí ni wọ́n lọ rí ya gbọ́tẹ̀lé ìsọ̀fẹ́lẹ̀ e tó ẹsẹ́ ìsìlẹ̀ yìí náà mú ó ti ń di àmánà iná láyé máa ṣẹ̀ṣẹ̀ ní kí sí orí ìmọ̀ nìkan ìmáàmù bọ̀kọ́lọ̀ náà tààlà nígbà tó fẹ́ kú tara ní ó ké ọwá ní ọlọ́run mọ̀ ń tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ lénìí mo sì mọ̀ pé ó foríjì mi ẹsẹ̀ mi pọ̀ ṣùgbọ́n mo níkan tí mo lè sọ pé ìbọn kó bẹ̀ kí ìsílé bá nù ìwé sẹ́ẹ̀ ìbọn mọ̀ kí wọ́n ojú àwọn pé irú kí wà ní àfáà ní ya Rabbi oríjì mi torí pẹ́sẹ̀ kan bẹ tí mo bọ́ ń bẹ̀ mo gbà pé ò lè sínú ìwé torí ìṣọba alábòsí inni la àdáàbò ahadan bí ìṣòro ẹni kiri lẹ́yìn lẹ́yìn tẹ́gbẹ̀ àti yóò sì lè sí kí ló sì fà ẹnìkẹsàn ìgbẹ̀rẹ̀ asìlẹ̀ kalamak wàlẹ̀ ìjọkọ̀ mìnìkì mẹ́sàn gẹ̀ tó sí lọ́dá lọ́dọ̀kọrú ibi ẹ̀tì mẹ́bẹ̀rẹ̀ lọ́wọ́ sọ́rọ̀ rẹ̀ bá fún ṣẹ̀rí pọ̀pọ̀ sí lọ́lẹ̀ ṣẹ̀rí tí máa ní máa dákùn àti mẹ́bẹ̀ ó tó mẹ́jọ bọ̀ ṣẹ̀rí kí nǹkan sábà dàrú ní tó ṣẹlẹ̀ mẹ́gẹ̀ẹ́ mọ́ bẹ́gẹ̀ asìlẹ̀ tẹ́sọ̀ fún mi tẹ́ẹ̀bù wá fẹ́ lọ bá mọ̀ sánàdù tánàjọ wà mẹ́ ẹ̀rọ tánàjọ bọ̀ tánàjọ fún ọ ṣé wọ́n jẹ́ wípé àwọn ló fà tó fi jẹ́ pé àwọn tí àwọn èèyàn rí tọ́ka sí dáadáa tó bá yá á padà máa sọ̀rọ̀ àrùwá tó bílẹ̀ nìsà wọ́n pí ọ̀pìn nínú àwọn obìnrin tí wọ́n bọ́nu gíbà láyé ìgbà yìí lọ́nà tó kórìí bá wọn kò clear àwọn bọ̀ àwọn ni wàkílà pàtàkì àfáà ní láyà tẹ́sùn bí lọ́rọ̀ بل جاء بالموقوف والمقطوع kí ni táà sọ pé apákàmà sọ pé kèèsè mọ̀rùfún nìkan ní àhàdìdì gbogbo tó ti fi sọ̀rọ̀ ẹ̀sà sàlám wọ́n ni ẹjá máa pè ní kí ni o mọ̀rùfún awilẹ̀ mọ̀kú alhadid tàbí ti sọ̀rọ̀ sàṣàlám hadid nìkan máa jẹ́ ṣùgbọ́n átàrà tí kọbárù nǹkan mú ní sàlẹ̀ pàdíkì náà bẹ́ mú lálẹ́ pẹ̀ bẹ́ àwọn kọ́kọ́ rẹ̀ mọ́já pẹ̀ bẹ́ o átàrù èyí títà nípa sọ ni sọ̀hábà àti tàbí akọ́kọ́ ní sọ̀hábẹ́ nìkan ti ẹ̀tọ́ ni wípé a lè pè bẹ́ẹ̀ a jẹ́ pé fàhúwà mọ̀rọ̀ fàhúwà làhádá mọ̀rọ̀ jùlọ ìsọ́bà wàṣáìdàrú rọ́dífà lè kọbárì wàlá asà báyìí ló di pọ́pọ̀lọpọ̀ àfá àgbà wípé tí wọ́n ti ní kọbárì hadithi náà ni wọ́n wá jàrí bí lọ́sọ́ọ́ ọjọ́ sàbí lọ́sọ́ọ́ ọjọ́ kí ni ó tí wọ́n sọ sọ́wọ́ athar wọ́n fi athar wọ́n kò jẹ́ àfi athar sí káwá mọ̀ wíkì ní èwo lọ́wọ́ àríjà tá a bá ti ní hadith àti mọ̀ pé ọ̀rọ̀ ànábì ni tá a bá wá ní wọ́n kò jẹ́ àfi khabar sáà ọ̀rọ̀ ànábì ni tá a bá ti lè mú báwọn khabar tó athar ní ọ̀dọ̀ àwọn afáàládìí ìfò wọ́n ní àwọn faramọ́ kò sí nkankan láwọn kan náà fàládé fò ṣùgbọ́n tá a bá wo ìjìnlẹ̀ èdè lọ́dọ̀wà gangan náà kò sí tó burú bẹ̀ arjáwù náà ní kágbà wípé kò sí tá a lílò fàdé ìfì ní gbogbo kìnnì yálà níbi lọ́sọ ni o yálà sọ́bà lọ́sọ ni o yálà tàbí lọ́sọ ni o ṣùgbọ́n a bá fẹ́ díìpù nínú ìjìnlẹ̀ ìsìláhátù táwọn àáfà aládé ìfì gbé kalẹ̀ kárọ̀ jáhà tẹ̀fúríkù ìní ọ̀dà jùlọ́dọ̀ àwọn fánìí نعم بين الثلاثة بين الثلاثة لو هو فن ṣùgbọ́n àkàfẹ́ lù ọ̀rọ̀ ní gbangba wakọ̀ jẹ́ àbìlì kọbar ìdàtí ọ́sọ̀ kọbar pé tàbí lọ́sọ̀ wọ́n fi àfà torí kí ni ó fi jẹ́ pé tẹ̀fríkù gbọ́dọ̀ wà bẹ̀ lọ́dọ̀ àwọn onífánì nítorí gbígbẹ̀ sáà fẹ́ mọ́ àláfà àpàdàdì bẹ́ẹ̀ tí wọ́n bá ti ní ẹnìkan àlàfà ọwọ́ aṣọ ní musannaf àtọ̀rọ̀ ànìyàn àtọ̀rọ̀ sàbí ilẹ̀ bàbẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti pè tí àkàn ní súnẹ́ èdè ìbáwọ̀rọ̀ ìlú wà bí wà á súnẹ́ àtọ̀rí ìkọkùnrin والمروي في هذا الفن الحديد نعم الحديد واضح واضح والأكثرون قسموا هذه السنن والأكثرون قسموا هذه السنن أكثر أهل العلم قسموا هذه السنن ما المراد بالسنن السنن السن السنن جمع سنه والسنة الطريقة والمراد في الاستلاء أهل هذا الفن بالسنة الحديث يقول أنس بن مالك رضي الله عنه ومن السنة إذا تزوج الرجل البكر على الثيب أن يمكث عندها سبعة كيف بنى كلامه ومن السنة من السنة ومن السنة قال العلم كل ما قال فيه الصحابي من السنة له حكم الرفع كل ما قال الصحابي والسنة أو حكم واقع واكثر والاكثرون اي قسموا هذه الاحاديث وهذه الطرق التي ثبت الدين بها عن صاحب النبوة إلى كم؟ إلى ثلاثة أقسام صحيح أما عند العلامة الشموني في منظومته قسموا ما قد أتى من السنن إلى صحيح وسقيم وحسن إلى صحيح وسقيم وحسن الخبر صحيح ما قد أرسل لا لا لا بسند متصل وقسموا ما قد أتى من السنن إلى صحيح وسكيم وحسن إلى صحيح وسقيم وحسن فالخبر صحيح ما قد أرسل إسناد متنه ولم يعلل إسناد متنه ولم يعلل لا لا ولا والحسن ما قد حسن الذي يكون قصرا عن الصحيح دون إلا ترى عن الصحيح دون إلا ترى لا لا لا لا لا لا لا واتي لا دا نقولك لي وإن يكون عن الصحيح يقصر فاستقيموا تقوم وليس حجة وليس حجة به تقوم وليس حجة به تقوم وسيلة وقد تسامحوا لقبل الوالد لما سوى الحكام والعقائد لما سوى الحكام والعقائد واعتلادا نقلك للضعيف بصيغة تشعر بالتضعيف بصيغة تشعر بالتضعيف بارك الله فيك ووصف كل ووصف ووصف كل عن الحفر أكثرون أكثر أهل العلم قسموا السنن إلى ثلاثة أقسام صحيح وضعيف وحسن قسم أكثر أهل العلم السنن إلى ثلاثة أقسام صحيح وضعيف وحسن لماذا قال الناظم والأكثرون اتبع بذلك ابن الصلاح وغير تبع بذلك أن الصلاة وغيره من آل العلم خذوا عني هذه النقطة تقسيم الحديث إلى ثلاثة أقسام تقسيم محدث تقسيم محدث أقصد بذلك أنه حديث أحد بالنسبة للقدامى من أهل العلم بالحديث من أمثال من بخاري أحمد وكثير منهم بل أكثر هؤلاء ما عرفوا على حسب على حسب أقسام الحديث إلا قسمين الصحيح والضعيف فسئلوا عن الحسن قالوا الحسن من مرادف الصحيح من أنواعه ولماذا قدم إذا إذا كان الحسن من أدواء لماذا قدم الناظم الضعيف عليه لماذا؟ لأن الأصل في آه، أقسام الحديث اسمين يعني ماذا؟ لأن أصل أقسام الحديث اسمين yumkin an yaqsim al-hadith ila qismayn fa nasib aw fa hala ala hada qala ba'dhum la للاتباع والأكثرون قسموا هذه السنن إلى صحيح وطيب وحسن لا إله إلا الله هذا قول والقول الآخر أنه قدم الضعيف على الحسن من أجل شيء للمقابلة لمراعاة المقابلة mọ́mọ̀nà ti mọ̀kọ́ bá láà wọ́ọ̀dù rẹ̀ ọpọ́sìtì rẹ̀ ọwọ́ agbẹ́ ẹ̀sẹ̀ gbẹ̀rẹ̀ pé sọ ewu dọ̀rífù olùdókòlẹ̀ gẹ̀ẹ́ wà kọ́ dàmà dọ̀rífù àdàlà hasan lè súnì àtàrí àhàlì lè rí ní túbọ̀ pẹ̀lú tó ti lọ sáájú àwọn ilé ìná tọ́pọ̀lọpọ̀ náà sì ṣe bẹ́ẹ̀ nígbà tí ń sálàyé òun náà wà pọ̀ ìdá aláṣọ ní pé àdíìtì o méjì ló pín sí inú ọ̀fà tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àdíìtì táwọn rí pé Hasan lẹ́nì lọ́dọ̀ àwọn àfáì dọ̀ífù ni wọ́n rí sí jọ ló fi jẹ́ pé kìí sí gbogbo dọ̀ífù lọ́dọ̀ Imam Muhammad nù sí ẹsẹ̀sì Is it clear? والأكثرون قسموا هذه السنن والأكثرون قسموا هذه السنن إلى صحيح وضعيف وحسن إلى صحيح وضعيف وحسن أهل العلم قسم الحديث إلى ثلاثة أقسام إذا كان هذا كذلك كيف نعرف حد كل قسم من هذه الأقسام فبدأ كلامه بحد الصحيح حد الصحيح مسند بوصله حد صحيح مسند بوصله حد الصحيح مسند بوصله حد الصحيح مسند بوصله بنقل عدل ضابط عن مثله بنقل عدل ضابط عن مثله بنقل عدل ضابط عن مثله سبقا قلنا بأن حد كل شيء والحد والعصر الحد المنع لماذا سمى الله حدوده بالحدود لأن أصل في الحد المند ومنه حد الباب حد الباب هل الباب مكتوب لدوري حد الباب فجعل الله هذه الحدود منعا من ارتكاب معاص أو بعض الفواحش معينة حد الزنا إنتي بكازي زنا إنتي مفلاني ẹ bá ṣe tuntun lóge ilé ẹ̀rẹ̀ pupa hadu ẹjọ́ àti hadu ni ó sẹ́rùkọ̀ ìgilọ́ hadu ni apá kan wà sọ pé là mọ́sù níyàlẹ̀ hadu hadan ìlàlẹ̀ adami tajawuzi àléyìí فهو شيء قد حدده الله بحيث لا يزاد عليه ولا ينقص منه apá kan bá ní tí ń pè ní hadu ní tí ebi ti fi ẹnu àlàsí ẹ lè fi kún ẹ̀ẹ́dẹ́ yọkó mú ní ẹgbẹ́ olè lọ́ọ́ ni èyí ní ẹ̀sùn táyà sí lọ́rùn mo ní ẹgbẹ́ òrìn yìí ní ẹgbẹ́ ìsìnmọ̀ lórí jẹmọ́ gbogbo àlà ń takò ṣẹ̀ríà o tí bínú ìbá sì dì wà lẹ́yìn tó fi ṣẹ̀ríà lọ àfihàn alájà ẹ̀ ló gbé kẹsí orí facebook jò ní wọ́n o fòkọwọ́ rẹ̀ ló gbé sí ẹ̀yìn ọmọ odó ẹ̀yìn ọdó àké wọ́n gé kọ̀ kankan ní pàpà ó gé طيب حد صحيح حد صحيح الحد الصحيح حد صحيح àdí tó fẹsẹ̀ rinlẹ̀ kí ni òǹdè tá a fi mọ̀ kí lẹ ẹnu àlá rẹ̀. musnadun ay kullu hadithin marwiyin biwaslihi hadhihi riwaya ittasolati binaqli adilin ضابط عن عدل ضابط مثله ثم اشترطوا شيئين إذا لو نظرنا إلى هذا الصدر توفر في هذا الصدر ثلاثة أقسام نعم مسند مسند بالاتصال نعم بالاتصال أداء الراوي وضبطه وصالوا لي السند كلا فيها بقى نيسي أفهم حديث صحيح حديث صحيح ni حديث تجوي pé ṣé bí n ta lágbàwárí ààrí òpinya láàrin àwọn tí wọ́n ní àbára wọn sọ̀rọ̀ fún ẹgbàrún tó wá àfáì olùgbọ́n lẹ́nu àfáì àwọn olùgbọ́n lẹ́nu àfáì àwọn olùgbọ́n lẹ́nu àfáì àwọn olùgbọ́n lẹ́nu àfáì àfáà wá ní dókítà tó sọ fún ẹ̀kọ́ Baba, you see it. Baba, don't lie. Kilo kọ̀ọ̀kan. It is all loose. Bóò ni ẹ sì gẹ̀ bóò ni bóò ni it is all loose wà. Sí àlàkọ̀ àjọkọ̀ra ní kéwù, àbájọ kéwù papọ̀, àbájọ bọ́ọ̀lù lára ẹni lọ́sẹ̀lẹ̀, nǹkan lọ́sẹ̀lẹ̀. Sáà lè yí àfáàmù lójúgbó tá a mọ àmọ́ àmọ́ kankan pẹ̀lú kéèyàn kò sọ wípé eh, kéèyàn kẹ́dẹ̀ ní ìsìnkú lọ kéńkì ìgbọ́ tó lọ kéńkì ọdún ìlú lọ́dún mẹ́wàá lè kéńkì nígbòrò sí lọ onígbà tó ń parí ó lẹ́gbùn náà sọ́ọ́lọ́ yunifásitì olóòwò lọ yunifásitì ọ̀dọ́ ṣe mọ́rúkà lọ́lọ́ lọ́wọ́ oníbẹ̀rẹ̀ ọmọ oníbẹ̀rẹ̀ lọ́nà ìsìn oní pẹ̀lú ògbọ́lọ́ nígbà tí a bè parí àwẹ̀ wọ́n kò mú ọdún ó pè kí ni ọ̀dà tá a bá yọ mẹ́wàá tó lò ní ìkìló fún ọmọdé orí ẹ̀ mẹ́wàá mẹ́wàá sí mẹ́wàá ìka ó lẹ́wù ọ̀ka ó ó ṣe kí ni ìtìgbẹ́rọ́bọ̀ sọ́ọ̀nù àfáyì kò rí àfáyì tó ó sì dákọ̀ rẹ̀ kò sókọ téèyàn ò lè lò torí ẹni tọ́lọ́ ń bá ti fún ní àṣeyọrí kan náà sẹ̀mí ó kọ rẹ̀ ti di tí wọ́n máa polówó ọjà akọrin yọkàn yọkàn ó pé àwọn oníwúlé àgbà ẹwọ ah, mo jẹ́ ń gbọ́n gòkè mama nẹ adi mokutama yi mọ̀ọ́fù huwa man lahu malakatun tahmiluhu ala taqwa wal ikhlas ẹni tó jẹ́ kó lè kápẹ́ ẹ̀mí ẹ̀ láti gbóhùn tí ń tọ́lọ ń sọ là ń pè ní adílò àbọ́bìt mámẹ́nà kúwàtú àbọ́bìt òní mẹ́láwú àríyà lìstìdọ́rì mọ́sẹ̀mí màtàṣà àti ẹ̀ńtọ́ lọ fún ní kàkàdé bí pé tọ́ba ti gbọ́ nǹkan pẹ́rẹ́ rí ìgbà tó bá fẹ́ sọ pé yọ́ máa sọ̀rọ̀ náà láì ṣẹ̀ṣẹ̀ pé èdè lọ wùlé ìlà gbẹ̀lẹ̀ tó wà hobbit èèyàn mi ń bẹ alákọ̀ọ́ ara ẹ̀dá ni in tí ọkọ̀ yé bọ̀tọ́ fẹ́ sọ padà aláǹgbà ni ẹ fún mi wé kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó fún wé náà. Ìdàlámbà ni. Ó dẹ̀rẹ̀ tí kí ní ẹ̀ o, márùn-ún ní ẹ̀sọ́, ó ní márùn-ún ní sẹ́gbẹ̀, ó máa ní ẹ̀sọ́. Ok. Ṣé wá mọ̀ wípé, ìntànsọ lọ́lọ́ ní ìsìn ó wá gbèlégé pẹ̀lú àwọn àbá tó fún un. fàhídà kánìlì ìsàn عرف بالتقوى وعرف بالإخلاص لكنه فقد الضبط تعالى كيف يقول ìfàyọ̀ ọlọ́run wà tóòtọ́ ìkìláṣù wa ṣùgbọ́n náà fi ká gbọ́n kankan lè sọ́bàá sí gbọ́ padà ó fi jẹ́ ń yà tẹ́lẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ mi wọ́n ti kó bọnu bá bá yẹ dànù ọwọ́ àgbọ̀ lẹ́nu ẹ tó sì dọ́rí ọ̀nà ṣe bí ọ̀rọ̀ ànábì tá a ti mọ̀ pé èsì láfẹ́ ìṣe tá a fẹ́ dọ̀bùtọ̀ ìlọ́ta ká sọ wípé ẹni dọ̀yí fún mi dọ̀yí fún mi kí ni kò lè hàn nǹkan ṣe sọ pé kì í sọ bàjẹ́ náà àwa ń bọ̀ wọ́n akitaru na kọ́sàmù àbí sunan sí àwọn pẹ̀tẹ́ wọ́n bá sọ pé sunanu ànábì àwọn àfa àpín wọ́n wá fi dọ̀ ìfù náà sí kí ló pàtẹ́ ìbílẹ̀ máa sọ rọrùn báwọn wọ́n nílá كلنا قد عرفنا أن ما لم لم يصح عن صحيح النبوة فليس من الدين ليس من الدين الدين توقيفي شرع لكم من الدين فأثبت الله التشريع في حقه أم لهم شركاء شرعوا لهم من لم يأذن به الله قل هاتوا برهانكم ومن أظلم ليضل الناس وأن تكون على الله قول العلم هذا من باب البيان البيان والاكتساب ليس من باب إضافة الضعف إلى السنة لأنه ليس بدين لأنه ليس بدين حكم هذا أولا أتمنى سوف نسيه kí ni hukumu ẹ̀ tọ́mọ̀ ìpè àdí ìdọ̀rífù ni tó wá kì í sẹ́sì tó wá ń pàwọn èèyàn lọ sí kí ó fi sẹ̀sì ó sì mà kí ni hukumu ẹ̀ tẹ́ pé àdí ìkọmọ̀ pé dọ̀rífù ni ní wá ń pè àwọn èèyàn lọ bẹ̀ káwọn ó fi jọ sẹ̀sì pẹ̀lú àníyàn pé kí n wá ojú pé sẹ́sọ̀ yóò àbí dọ̀rífù ó ń pinlẹ̀ ní ó jẹ́ kí n mọ́ lè ṣèfẹ́ inú mi síbi mo fẹ́ pàwọn èèyàn sí kí ni hukumu tiẹ̀ kú kí ló mú mẹ́ tó jẹ́ wípé kò mọ̀ pé àdíìtù dọ̀ yìí fún àdíìtù mú èsì ìdí sẹ́sìn ní èsì pákéjì ẹ̀ fún ọ̀rọ̀ ti ẹ̀ ní sincerity committed to error ọlọ́run ní wà gẹ́wà lọ bọ́wọ́ ìlọ̀rọ̀ yìí gbígbà sọ ẹ̀rọ ìlú àti fìdí sítámà ẹ̀ ní kíyèsí lórí ẹ̀sìn ọlọ́run ní kíkù torí wípé fúnàbì táwọn èèyàn ní wọ́n wọ́lọ̀ ń kì ẹ̀sìn òsìtà aṣọ òsìtà tó aṣọ ògùnlẹ̀ sí ìrakalẹ̀ èèyàn mélòó ló lè máa tọpinpin tí èèyàn ìpìlẹ̀ ẹ̀sìn àti tí èsì kíni o tí èsì ìpìlẹ̀ ẹ̀sìn sẹ́ẹ̀mà pọ̀lọpọ̀ ọlọ́pọ̀ tí ń sọ fáwọn èèyàn tí èsì ẹ̀sìn tẹ́yìn sẹ́sẹ̀ wá ń sọ pé à wà láti wọ́n wá bí darí ẹni wọ́n wà pẹ̀lú ẹnìkan náà olówó bàdá yìí wọ́n bá ṣe ilé kan lọ́kẹ̀kẹ̀ òbí tàgbẹ́ pé lákàṣẹ tàbí tàbí ti ẹgbẹ́ chief ọ̀kàlùkù náà lọ́mà wójú rẹ̀ ẹgbẹ́ ọwọ́ tí ara tí ó ṣe fọ́kàn tẹ̀lé ọ̀kàlùkù bàbá ìdíkiri ma bọ́rẹ̀ ayọ̀ bí bẹ́fà ní kí ẹ sáré sí ó sì tẹ́ ẹ̀fà rẹ̀ sí àṣíkẹ́ jákọ̀ orí ìwé ìdí bàbá láyé dé lọ sí ìwọ̀n sórí pé gbogbo tí ń rí You are doing sack of Ah, bàbá ọmọ ìwé. Tí ìbàdí ẹ̀ pátẹ́lì kò sì pa ní ìsìn, gbogbo tó kù tí ó rọ̀lá yíẹ̀ kí ẹ máa sàfọ̀mọ̀. Yìí nì ládábẹ̀ tó lè mímú yí ẹ̀rí ẹ̀. Ó ní àìmọye ẹ̀kọ́ tí ọmọ ìjẹ́ sí òwà tí nígbà tí àbẹ̀bí ò sì lọ bẹ́ẹ̀ àbẹ̀bí sọ wípé ẹ máa pa àyàká sí wà láàyè ó ní kí àbẹ̀bí ní kọ́ra kẹwàá lórí ìrùn kẹwàá wájú ọlọ́run tí ni a sì wà dáálì ejò àtàkéèkì àwọn afọ àwọn akápẹ́ ìtànà bí sọnù a jẹ́ pé kọ́ ìdò jáde ń bẹ̀ kúlù máa yóò di tọ́ba àn yóò tálù lọ́kọ̀ dáma gbogbo ń tọ́ba jẹ́ ń tọ́lọ̀ ní kó máa fara nìyẹn ọlọ́run ò ní ọpọlọ àti orúkọ bá tó fara nínú ìlú pa torí kìí ṣe mọ̀ká ńlá fún ẹ̀yẹ ṣe tí wọ́n jọ gbé yí síwájú ọlọ́jọ́ gbé àlìkàmọ́ wípé àwọn àlọ́ ọ̀pọ̀ tó tí ètí ìdí ọ wọ́n fẹ́ gbẹ́là kí lónìí tó bá gbẹ́là kí ìtẹ́ni ború kí lọ fẹ́ sọ àwọn kòkí ibú ẹ̀dá bú márùn kan mẹ́tí ń kà fún yíò bẹ́ẹ̀ bá ti rí ẹ kọ́dà kọjá rọ́mù ọ̀nà ẹ̀ pàwọ́dánù pẹ̀lú ìdáàkọ̀ alìkẹ́rìbìnà àkọ́ ajá àdìgbòlù sájà àdìgbòlù di nẹ́sán àbí ń tó tó jọ ọjà kan fa àrọ̀ èkú sékú sọ àbí ń tó tó jọ ọjà kan hádà ìrìnà rẹ̀ yẹ a máa tóbi tó torúkọ ara rẹ̀ rẹ̀ ó lè gbé ọmọ tí wọ́n bá tẹ́lẹ̀ ń gbé wúrẹ́ ìsìn lọ jẹ́nu ara rẹ̀ rẹ̀ yí máa dẹ̀dẹ̀ àti òkè ní ó ti máa wọ ẹja nínú omi yóò sì fẹsẹ̀ lè jẹ́ báyìí ó gbé lórí gílọ jẹ́nu ìbá àtòbí tó mú ìṣọwọ́ ìkù ìrá والغراب كذا كنا والمجد والعقرب أكيد sẹ́rẹ̀ mi kò wá ní kí wọ́n máa pàntí fara níyẹn ni ó wà sọ pé ń bá lọ mọ́kàn òfin òpin fún dísìn ìrúlì sí ìbẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí jẹ́mọ́n tí ó fara níyẹn téèyàn pa téèyàn wá ń kà sí pòǹfin sẹ́sìn sí ń lọ́dà tó bá làkẹ́yẹ̀ mú ni àbí tí wọ́n fi sọ fún yẹn pé ah mẹ́pa pàkírí ni o yóò fara ní ọ o àwọn yẹn sì ń gbà páwọn ò ní pa wọ́n sì mọ̀ pé ń fara ní àwọn ẹ̀dá kò ta ní ẹ̀ǹsẹ̀ fún gbàdá wọ́n sì fún ta o wọ́n sì fọ́lọ́ iṣẹ́ ìyá kò gbọdọ̀ dáadé tí ẹ̀ bá wá fẹ́ gba ẹ̀ tí ọ̀rẹ́ lọ́wọ́ ọdún ẹni tó àwọn kan àbúrásì tẹ̀gbìlìgbì wọ́n sáà tó bí mẹ́jọ wọ́n bá ní àrẹ lórí àwọn ènìyàn ustaz aláì láti mẹ́ríkà ṣe ráwọn wá wọ́n lè mú tẹ̀gbìlìgbì pẹ̀lú sí ẹgbẹ́ tẹ̀gbìlìgbì kìí ṣẹgbẹ́ o kí tẹ̀ fi wáṣí wáṣí ẹ̀sọ́ kó mú bu islam tẹ̀gbọ́ bu tẹ̀gbìlìgbì wọ́n ni adé adébí lẹ́yìn ṣùgbọ́n tí wọ́n rà sí ní pẹ́já wá sọ Sásọ̀rọ̀ ìdàkà, bẹ́ẹ̀ ni kẹ́ ti gbé, tó ní ojú láti jẹ ìwọ́n lọ́sọ, máa sọ́ọ̀tù yòókù ìsọpẹ́ bó sì lè kúrò máa sọpẹ́ tẹ́bí ìgbọ̀dá ohun bẹ́ẹ̀ tí mú mi bí mo ṣe wà ọ̀sànrún 18 years 7 months tó sẹ́ padà àwọn ẹ̀kùn bẹ́ẹ̀ lọ́wọ́ báyìí kó jẹ́ lẹ́sẹ̀ kí ó jáde láyé 18 years 7 months mo ní ẹsẹ̀ kí ni wà láàyè inú mọ́sọ̀sẹ̀ ìrújà kúrin apẹ́ pàgbọ́ fún mi jẹ́ mo ní àbí ẹjẹ mọ́rọ̀ sọ́lá tó wí. ẹ ti wá ṣiṣẹ́ o. ẹsẹ̀ kéde. ẹsẹ̀ ẹsẹ̀ mo tẹ́ mọ̀. ẹsẹ̀ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní. ọlọ́run kan àbí ìyẹn tó ṣe yìí ó ní kíni ó rẹ̀ bí sọ wípé àmọ̀ tálàmù ní islam yẹ ju bùmọ̀ kọ́bìlẹ̀ ní wáyà mi yẹ́dùmọ̀ kọ́bìlẹ̀ wọn ní sọ bá ń kọ́kọ́ náà sàhábà tó gbà islam tó ní à ṣùgbọ́n ọkàn wọn ò balẹ̀ mo mọ bí mo ṣe lo ìṣẹ̀mí mi kí n ti gbà islam pẹ̀lẹ́ ó ti di bọ́ọ̀lì gé. ọdún sáájú ẹ̀kan mádìsí wá ní ọkàn yìí ó lé balẹ̀ èrò ìdímọ̀ sọ ìwọ sẹ́gbẹ́ àwẹ̀ ní ẹ bá ń bẹ náà ọ̀sán bèrè àdúgbò wọ́n yẹ mọ́rọ̀ yàbò ẹjọ́ mi náà wà á rìn lọ gbèsè yé pọ̀ wọ̀ tí wà á rìn létí ó ní bí kí n rí à ẹ̀ ọkọ̀ gbogbo ẹgbẹ́ jọwọ́ ọkọ̀ jẹ́ sí tí ẹ ṣẹ̀dá nílẹ̀ tí ẹ sọ fún yàrá kàlọ́ ẹ máa wọ́n wọ́n gbogbo àgbèṣe tí ẹ ṣẹṣẹ́ yìí gbogbo sálámà ẹ kà sí ọjà ẹ máa ká kìí skúl ọmọ yín gbogbo àti ẹlọ ọmọ skúl gbogbo àti ẹkùn nígbà máa fọwọ́ ipò tí yẹn oníkan wa bẹ̀ tẹ́ pé ó rọrùn bí ẹlẹ́tì kọ́kọ́ gbé kọlọ̀ tọ́lẹ́tì lé yín ẹ wà lọ́nà tọ́lẹ́tì báyìí sí ẹ̀mà pọ́pọ́lọpọ̀ ọgbà ẹ̀ ń gbé ẹsẹ̀ fún ọbẹ̀ tẹ́sí òṣèlú ẹ̀ máa pé ẹ̀bùn wá kà ẹ̀bùn fi ṣe nígbà tí wọ́n parí tọdún àkọ́kọ́ kí èpè ti yà ẹ̀bùn wá bọ́ọ̀lù léwẹ̀ náà ẹ̀bùn fẹ́ bùn bọ́ọ̀lù. àìmọ̀kẹ́ lóko méjì prison. àdìsẹ̀ wà báyìí wọ́n fẹ́ gbóòrò méjì lọ́wọ́ ọjọ́ ọ̀nà àwọn àfáà ó ń káwọn èèyàn lẹ́kọ̀ọ́ bàbá náà sálà ìgbẹ́gbẹ́ sàrí díẹ̀ ní iṣẹ́ ọmọdé tó wà ní gbẹ́gbẹ́ sàánú jẹ́nàbà ń bẹ́lára ní ó sì fómi àgé kan wẹ̀ ó tún wẹ̀ ọkàn mí ní ara ìní ìmọ̀ ó tó wà ní ìgbà náà ó tó padà rómi ó tún lọ gbómi bọ́kẹ́tì kan omi ọmọ lókun ó sàn dákọ̀ orí àwọn irú sáìsì kẹ́ni tó nígbà tí ó sì mọ́kàn bẹ̀rù ni nígbà tó bí ọgbọ̀n ìṣẹ́jú tí máa bòrè padà ṣé òun sí ìmọ̀ náà bí mo ti mọ̀ ní kí lọ fẹ́ gangan kí òun láti gba pẹ́lẹ̀ ti ya wèrè ọlọ́sì ti wèrè rùn èlò fún mi àkíkẹ́wẹ̀ omi kíkẹ́kẹ́wẹ̀ ọdún akọ́ ọdún omi dájúdọ̀ rẹ̀ rẹ̀ bẹ̀ ó sì pàpẹ́ tí kò ní ìdìbò kò kò sí ọpọlọ fún mọ́ni abẹ́gbàwé ìyànlẹ́dẹ̀ ọwọ́ kùsùwú. بنقل عدل ضابط عن مثله بنقل عدل ضابط عن مثله sẹ́ẹ̀rí sẹ́ẹ̀rí ìtìsọ́lù wa àfá àtàfáì mara wọn àfáì ọmọ kí o ní fáfáì àfáì ọmọ kí o ní fáfáì àfá ọmọ kí o ní fáfáì ó sì dájú tí gbogbo wọn wá rí làákà ìtún bẹ́ẹ̀mẹ̀ tó pérépéré fún ẹsẹ̀ tí wọ́n sọ̀kà fún ìṣọ́mọ̀ sọ wípé gẹ́lẹ́ bó bá ṣe gbọ́rọ̀ ní òṣìṣọ́ 1 2 3 4 oyè dọ́rọ̀ sọ àbí wọ́n sì àdìdọ́dọ̀ àtẹ́ni àti rí nǹkan mẹ́ta wọ́n wá kù nǹkan méjì máa lámì yàkún ṣádà wàláwà àlálà háàdàlì kàlám lábì yàkún ṣádà kò sì gbọ́dọ̀ jí ọ̀rọ̀ tí ẹnìkan nú àwọn èèyàn yìí tí ó wà jẹ́ pé yóò yà pàǹtẹ́ nìkan sọ fún gbọ́ torí gbogbo àjọ ń gbọ́rọ̀ fún ọ̀sọ̀ pọ̀lẹ́ kankan náà kẹ́nìkan wá sọ wípé mo lè sọ gbogbo láti sọ látòní wọ́n sọ gbogbo ọkẹ̀ dá nìkan ní àgbọ̀ ìyá gbèsà ti dákò ikú gbèjì jẹ́mọ́ ẹ̀ láti gbàgbọ́ tí sọ̀rọ̀ mọ́ mọ́ na èmì nílẹ̀ ẹ̀kọ́ lọ́tọ̀ rẹ̀ but ẹnìkan náà èmì ọ̀lọ́tọ̀ gbogbo gẹ́ ìjọba gbọ́ para ẹnìkan bá sọ pé òun òun tí ọ̀pẹ́ láyé ìgbàlẹ̀ kò sí pé wọ́n rí pọ̀jù tẹ́lẹ̀ bó sọ wípé ẹ̀dá náà ẹjá pè kú jẹ́ sọ padà aṣùdúdù mùhálà fàtù rọ́wí mẹ́nuwà arjá òmìnirù fi bọ́ tí rọ́wí bá lọ ọkọ́ láfẹ́ ẹni tọ́jọ́ wípé ọpọlú ẹ̀ péjọ ọpọlú ẹ̀ lọ gbogbo alájọ wà ní papọ̀ tàbá ń a lè sọ pé gbogbo tàà sọ bí àwọn ọkùnrin ilé gbọ́yí báwo sì gbọ́yí ẹni tàà wà àrítọ́ ọlápà kò lọ́wọ́ akéré tí làkáyè rò tó tàn ìyẹ̀yẹ̀ kú ọwá sọ nǹkan mi àti mọ̀ pé ìkéré làkáyè lọ́wọ́ afẹ́tẹ̀ kí lẹ fẹ́ kọ́ mọ́ kí ó ṣe náà tẹ̀lé sọ mọ́ kí ó gbọ̀n kẹ́ ibi àwọn àgbàlagbà ظهرت علة قادحة فيه قادحة علة قادحة وظهرت فيه علة قادحة ظاهر rẹ̀ yóò sọ ní pé wọ́n fẹsẹ̀ mọ́lẹ̀ kò sí tọ́ta kòkò mẹ́sìn ṣùgbọ́n gbàta wá ń sí tẹ̀fẹ́ tíṣù ẹ̀ lápọ̀rọ̀ wá rí pé ah, ó ní ìlànà ọwá di ṣùrúùtù mélòó láàrín fún àlàhàdí tó sọ̀hì العدالة العدالة الضبط تام الضبط الضبط تام الضبط عدم الشيء

ṣùgbọ́n kẹ̀kẹ́ sàpamọ́ bẹ̀ ẹ̀yin náà mú wọ́n wọ́n kọ̀ lọ́pàá wọn àpá wa ṣùgbọ́n kẹ̀kẹ́ sàpamọ́ bẹ̀ pẹ̀lú ìgbé àgbòye ìmọ̀ yìí kí n bọ́ sàpamọ́ bẹ̀ ní pé àádá tẹ́ bá ti ṣe bá nípa àdífì láti fẹsẹ̀ lẹ́pẹ̀ sẹ́yìn sí wà sọ yìí àbí wà sọ yìí o mo họ́ làpá mọ́ wí. tó jẹ́ kó ti ní ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta yìí kí mẹ́tẹ̀ẹ̀sọ̀rọ̀ sánàdù hù mi mọ̀rọ̀ wá wà húwà áàdì lón tọ́ọ̀bì tún àwùdámù pọ̀n táàmù dọ̀bùtì in họ́láfà mẹ́nu wà ákìtàrù mínú fi hádì ìdárọjá láì jẹ́kùdáwù mọ̀họ́láfà tuhu fi rìwáyà lè ánà hádà من باب زيادة الثقة وزيادة الثقة مقبولة زيادة الثقة مقبولة سيتم يا سلام مع أنه خالق من هو نعم بل من هو أكثر منه طبعا عدل عدل من بقى hadithu ìyàwó Aisha kò sọ́lẹ̀ kan ìyàwó afsọ náà gbà wá àbúrábìnrin kúlọ̀ náà gbà wá kọ́mùsù náà wá sí lápẹ̀rẹ̀ àwọn ohun ọ̀nà márùn kan bẹ̀ ibu jẹ́ bá ti yẹ pa àwọn ìdàpọ̀ ọjà nínú ìwáyà kan lọ́dọ̀ ìmáàmù Muslim alìgbòrọ́bùlẹ̀ abùkọ́ olówá lọ́dọ̀ tí wọn torí ìran kanakana pọ̀ àwọn àfà ìmáàmù Abu Hanifa Shafi Imam Ahmed gbogbo wọn sọ wípé lẹ́yìn alìbòrọ́bùlẹ̀ abúkọ̀ kò sí ìrànkankan tẹ́yìn òní jẹ́ wọ́n wá mẹ́rẹ̀ pé kí ló dé wọ́n nítorí pé lànà bí ìfàkọ̀ ziyada ń sì rẹ̀ gbogbo àwọn àfáà ṣáda fíkọ̀ torí kò tó ti gbàdọ́rọ̀ rẹ̀ torí kò mọ̀ fún ọkọ̀ sàtìrì tí ń dá nǹkan rẹ̀ láì sáwà ṣe ìtìbárù ziyada yìí àbáni ṣe ìtìbárù rẹ̀ àwọn tí ó ṣe ìtìbárù rẹ̀ wọ́n yọ àwọn àrán kan kú ọmọ kanakana àwọn tí ó ṣe ìtìbárù rẹ̀ wọ́n pọ̀ bu kanakana bọ̀ gúrọ́bù gúrọ́bù gẹ́ ọ̀dà tẹ́ nàábù ni a máa pẹyẹ ọmọ kanakana nàábù nàábù ni a máa ṣẹ́gẹ́ ni o annabi annabi Dawud nínú àdúrà tí máa ń ṣe jù sọ́dọ̀ ọ̀dọ́ ni pé Allahumma ya man yarzuqu nàábà fi ushi yarzuquni ìwọ ọlọ́run ọba tó jẹ́ pé ìwọ lọ rí máa bọ́ ọmọ kanakana nígbàtí bá ń bẹ lórí ìtẹ́ rẹ̀ pé má jẹun wákàtán tó rí mi kanakana akọ àtàgbòtẹ́ bá kọ̀ọ̀rọ̀ àwọn tí bá ti fi màkàrẹ̀ pure white ló máa tí ó fúnfún láti wé kẹ́rẹ́kẹ́rẹ́ oríṣìíríṣìí ní àmì ìmáni white ní àyàbá gbogbo ara yóò bí black àmì ẹ̀yìn nìkan ló ti ní black ọwà ní ìjọyà kò ní ìjọ bàbá torí bí lékìlékì lọ́nà wọ́n akọ tó gun ìyàbọ̀ ọmọ méjèèjì àkọ́bẹ̀ wọ́n mọ̀ wá sáà nígbà bá sàtọ́ bá rẹ̀wọ̀n wọ́n àkú lọ wọ́n sì bí náà ní o ó sì kílẹ̀ kò sí jọmọ̀ jẹ ìran júùdù kan bẹ tépò kan bẹ ọlọ́run ló ti dà kí ni àwọn tépò mi yìí ló ẹ̀ bá wà ní owó lẹ̀ in tí máa dùn mọ́ wọn ilò òun ti máa jáde lọ́rọ̀ ọmọ kankanná tí wọ́n bá ń ṣe bí tí wọ́n ṣe pa olóòrùn gbìnàgbìnà kan ti máa jáde ni wá ni tọ́lọ̀ rán mọ́ mú àwọn júùdù àwọn ọ̀fẹ́ máa wá sí ọ̀dọ̀ rẹ̀ ló láìkì òórùn wọ́n fi máa bọ̀ yóò mọ̀ wá gbé wọn dé yóò mọ̀ hmm. wá jẹ díẹ̀ díẹ̀ díẹ̀ tó fi wá di wípé dúdú ọmọ wá débi yẹ rẹ̀ yóò mọ̀ bọ àwọn tó pé oní funfun láyà ni yóò bàjẹ́ yóò bẹ̀rẹ̀ sí máa wú gbogbo bí kí ni yóò máa jẹ tí yóò máa paradà títí títí tí dúdú wọn èèmú bí yóò máa pa bí náà títí tó bá ti ara yẹ fẹsẹ̀ múlẹ̀ títí fò tí nǹkan kan bàbá àti àyè ó sì ṣe wàá padà yìí wọ́n àríkọ́jú àwọn wọ́n sì wàá dàpọ̀ para wọn kò sẹ́ni kankan tí máa bọ̀ máa kànákànná àkọlọ́ nìkan. ẹ wá mọ̀ kò sí sí àwọn ànábì ọlọ́run yọ máa kú wo ọlọ́run ọba ṣe bí wọ́n lọ ẹbí tí máa sọ wípé tí máa kẹ́yìn jù ní bàbá àti ìyá ìrẹ́ tí bàbá àti ìyá máa pa á tì nígbà tí èèyàn ní ìdí wọn jù yìí tí ọ̀gbọ́n kọ̀ mọ́ nǹkan kò lè dápò lójú kan náà kò lè fò. ó di náà kẹta tó rí mi ọlọ́sí bẹ́ẹ̀. اللهم يا من يرزق النعابة بعشه رزقنا اللهم يا من يرزق النعابة بعشه رزقنا اللهم يا من يرزق النعابة بعشه رزقنا واضح ọ̀dà irú ìran kẹrẹkẹrẹ tí ọba tí máa jẹjẹkújẹ ṣe bí nínú kìsìmọ̀tọ̀ wà ní pé máa yákùn jíyà ìjẹjẹkújẹ sáà lè máa jẹ́ ń gbà náà ṣùgbọ́n gbogbo ẹ ń bá dúró ní gbogbo ìwáyà tí sáà wá tí sáà wá torí pé èèyàn 50 lọ́gbà ní ìfìwà fọ́ọ̀tí mẹ́ìnú gbogbo wọn yẹ́sì àdákọ̀ gúrọ́pù nìkan gúrọ́pù nìkan ẹnìkan lọ́wọ́ àdákọ̀ gúrọ́pù àbùkọ́ sáà lè sọ pé nǹkan yẹn ọ̀wọ́ látọ̀dọ̀ ànábì torí bẹ́ẹ̀ni òru kan láàrin ọ̀pọ̀lọpọ̀ adúrú àwọn èèyàn yìí lọ́wọ́ ń dẹ́ ẹyọ kankan gbọ́ a bá lè sọ wípé ìpìlẹ̀ tá a mọ̀ mẹ́ni ó déédéé bí àwọn yòókù náà ní o ó sì súnmọ́ o máa ń ṣẹlẹ̀ gbà mí o tẹ́lómi ò sì ní gbọ́n tí a ń bá wọn sọ tí ó sì dọ̀wà mẹ́nà kíkọ́ ìpìlẹ̀ táà sì jọmọ̀ yìí a wà ní ìsìájátù àtíkọ̀ kùkúlà jọjẹ̀ tí yára púpọ̀ bá wá lè jẹ́mọ̀ kùkúlà adámù ṣùrúdì tá ń sọ pé ara ṣùrútù tàbí alàbí a jẹ́ wípé ó ti di nǹkan a máa sọ fún ẹni tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ fánúì ó ti di nǹkan wọ́n mọ̀ sára nígbà tá a bá ń ṣe tẹ̀sẹ̀ ìwà tẹ̀tẹ̀ yìí bóòrò wà dé ṣe tó bí sí ẹwà dúró aláàdọ́hìrì yìí eléyìn àti mọ́ látùrù mẹ́rin wàhálì. ask for next ìjókòó ṣé n ta àṣàyàn yóò lè tó yà lórí wàhálì. eléyìí tí o bá ti tẹ̀lé lónìí ṣe kọ́kọ́ jù àwọn.